عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لين بعدي أفو نتورا تسيان لاي فواتان تانتي مو عدي تلك كانو فواتان مو عدي تلك فوا ايتي واسي أقولي رني اغتسال الرجل بفضل الرجل والعكس وعن رجل صحب النبي صلى الله عليه وسلم قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تغتسل المرأة بفضل الرجل أو الرجل بفضل المرأة وليغترفا جميعا رواه أبو داود والنسائي وإسناده صحيح àkọlé hadith yìí òun náà ní pé kí ọkùnrin ọwẹ̀ pẹ̀lú omi tí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lòkù tàbí kí ọkùnrin ọwẹ̀ pẹ̀lú omi tí obìnrin lòkù. eléyìí ni àkọlé hadithi yìí wọ́n ní hadithi yìí an rajulin láti ọ̀dọ̀ arákùnrin kan sahiba nabiyya sallallahu alayhi wa sallam tọjọ́ kan nínú àwọn sàábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam qaal ó ní naha rasulillahi sallallahu alayhi wa sallama fanabi wa ojúṣe ọlọ́run kí àti ọlọ́run kó máa bá ọkọ̀. أن تغتسل المرأة بفضل الرجل ọkọ fún obìnrin láti fomi tọkùnrin bá lókù wẹ̀ àwọn الرجل بفضل المرأة tàbí kí ọkùnrin ó fi omi tóbìnrin bá lókù wẹ̀ وليغترفا جميعا ṣùgbọ́n ń ṣe ni kí wọ́n dìjọ máa kọwọ́ bọnú omi lẹ́ẹ̀kan náà papọ̀. alimami Abu Dawud àti alimami Nasa'i àwọn ni wọ́n gbé ẹgbàá ọ̀rọ̀ yìí nínú àwọn tírà wọn. alimami Ibn Hajar rahimahullah tí wọ́n kọ tírà Bulugul Maram fún wa. àwọn ní isnaduhu sahih ọ̀nà tí àdìsí yìí gbà wá ó gúnrégé. yìí ó dá lórí omi gẹ́gẹ́ bí àwọn àdìsí ṣáájú ó sì dá lórí ntí máa mú kí omi ọ jẹ́ ntí ò ní í ṣe é lò gẹ́gẹ́ bí apá kan nínú àwọn àdéhìí ìṣáájú náà ti ṣe tọ́ka sí i bí àdéhìí tí ó ṣàlàyé pé a gbọ́dọ̀ máa tọ̀ sínú omi adágún ká sì máa fomi yìí wẹ̀. àbí àdéhìí tó tọ́ka sí wípé tómi ti pọ̀ kó tó méjì ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní nínú tí máa lapa lára omi tó mi fi ṣe lò òun náà ní kó pé ẹni tó lò kù obìnrin ni kọkùnrin ọ wá fẹ́ lò àbí kó jẹ́ pé ẹni tó lo omi yẹn ṣẹ́kù ọkùnrin ni kóbìnrin ọ wá fẹ́ lò ṣùgbọ́n ìjáde fi tọ́ka sí pé tọkùnrin bá lò kù ọkùnrin lè lò àbí tóbìnrin bá lò ó kù obìnrin lè lò á rí i pé àdéhùn yẹn tọ́ka síbẹ̀ ṣùgbọ́n kò tọ́ka sí lafbọ̀n ṣùgbọ́n tọ́ka sí gbẹ̀mìnàn nítorí pé n má jẹ́ n láti lò nígbà tó ṣe kóbìnrin ló lò kù tí ò fi tọ́ fọkùnrin láti lò ó àbí nígbà tó yẹ kọkùnrin ló lò kù tí ò fi tọ́ fọbìnrin láti lò ó sábàbí yẹn náà bẹ́ńbẹ́ tó bá ṣe kọkùnrin ló fẹ́ lò lẹ́yìn ọkùnrin àbóbìnrin ló fẹ́ lò lẹ́yìn obìnrin ètò túmọ̀ sí kélédè kúkúrú àdìsí yẹn tọ́ka sí ké má lomi tẹ́nìkan ló kù má lomi tí ẹnìkan ló kù torí pé ìgbà tí anabi sallallahu alaihi ń kọ̀ fóbìnrin láti lo omi tọkùnrin ló kù wọ́n sì tún kọ̀ fọkùnrin láti lo omi tí obìnrin ló kù ó túmọ̀ sí pé sọkùnrin náà lè lò é tọkùnrin ló kù sóbìnrin sì lè lò é tóbìnrin kí ló mú má da fọkùnrin láti lò ó nígbà tóbìnrin ló kù kí ló mú má da fóbìnrin láti lò ó nígbà tọkùnrin ló kù sábàbí tó mú má da àyùn náà ó ṣeéṣe kọ́ wà ń bẹ̀ nígbà tó bá yẹ pé irú rẹ̀ náà lọ́ fẹ́ lò ó sì ṣeéṣe kọ́ mọ̀ sí ń bẹ̀ kọjá pé al-illatu ta'budiyya tí ó bá sí ń bẹ̀ ajá pé sábàbí tó fà tí wọ́n fi ní ká máa lò ó náà ní pé bẹ́ẹ̀ wọ́n fi wọ́n ní ká fi sin lọ́n bẹ́ẹ̀ ni àníìdí láti máa wo kí ló ètò túmọ̀ sí pé tóbìnrin bá lò kù ọkùnrin ò lò tọkùnrin bá lò kù obìnrin ò lò ṣùgbọ́n tó bá ti pọ́kùnrin ló lò kù ọkùnrin lè lò tó bá ti pọ́bìnrin ló lò kù obìnrin lè lò fatakuna al-illatu idhan ta'abbudiyya tó bá jẹ́ bẹ́ẹ̀ àdéhùn tó pa òní pé wọ́n ní ká fi sin lọ́n bẹ́ẹ̀ ni àníjì láti máa wá sábàbí yẹn ká. tọ́ àdìsí yìí wọ́n ló wá látọ̀bẹ̀ nìkan ọkùnrin kan nínú àwọn sàbí ànábà Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin kan ó ti tó nínú àwọn sàbí ó ti tó ó ti tó láti sọ pé radiyallahu anhu àníjì láti mú orúkọ rẹ̀ nítorí pé ńgbà tó ti jẹ́ sàbí sàbí náà ni fa'adamul ilmi bismihi la yadur àìmórúkọ rẹ̀ kò ní ìnira kankan tí ó kó bá wa almuhim huwa sahabi nítorí pé ẹni tá à ń bùkátà láti mọ orúkọ rẹ̀ òun lẹni tó ṣe wípé ó ṣeé ṣe kó jẹ́ olódodo ó sì ṣeé ṣe kó jẹ́ ó sì ṣe kó ẹni tó ṣe fọkàn ó sì ṣe kó ẹni tí ṣe fọkàn tán waqad taqarrara anna as-sahabata kullahum ó sì rìnlẹ̀ pé gbogbo àwọn sàábí pátápátá ẹni fọkàntán ni wọ́n ẹni tó dúró dángájíá ni wọ́n tòkè ní táwọn bùkátà láti mú kọ rẹ̀ tàbá tún mú kọ rẹ̀ tí wọ́n tún ní kí ló kọ bàbá rẹ̀ tàbá tún mú kọ bàbá rẹ̀ tí wọ́n tún ní kí ló kọ bàbá bàbá rẹ̀ torí pé ẹnìkan lè máa bá jó kọ ẹnìkan lè máa jẹ́rú orúkọ bàbá tiẹ̀ àti orúkọ tiẹ̀ náà bọ̀t orúkọ bàbá bàbá yọ yà wọ́n ibẹ̀ ní táwọn máa ti wádìí lọ jìnnà afẹ́ mọ́ta torí pé kọ́mọ́ bàá jẹ́ kókù rọ́ ni kọ́mọ́ bàá jẹ́ kẹ́ni tí ò lóòótọ́ ni kọ́mọ́ bàá jẹ́ ni tí ò ṣe fọkàn ni torí kọ́mọ́ bàá gbàdé ìtìwá lọ́dọ̀ ẹni tí ò ti tọ́ láti gba hadith ṣùgbọ́n sàhábé àbùkátà rẹ̀ àbùkátà láti máa wá ẹ̀yìn àlàyé fínífíní nípa ta ni bàbá rẹ̀ ta allahumma àfi tábà kàn fẹ́ mẹ́sírì gbèsè ayé kálukú gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wa ti ṣe gẹ́gẹ́ bí ta'ala tí wọ́n kọ الإصابة في تمييز الصحابة الإصابة في تمييز الصحابة ترى تسفين لا في مما سابق كان so láti máa mọ biography wọn gbèsè ayé kálukú bò ló ṣe lò láti pìlẹ̀ dópin bákan náà síwájú káwọn tó káwọn tiẹ̀ tó kọ́ ó sodò lọ́gàábà ti alimami ibn ibn al-athir osodul ghaba wọ́n pè wọ́n ní àwọn kìnìún gbó àwọn sábẹ́ tí wọ́n ṣàlàyé wọn lọ́kùnrin àti lóbìnrin bẹ́ẹ̀ yẹn tí wọ́n tún pọ̀ ju ti Ibn Hajar lọ síwájú tí wọ́n kú mọ́ alimami ibn abdulbar rahimahullah nínú tírà tí wọ́n pè ní kíni alisti'ab fi ma'rifatu sahaba sọ gbogbo àwọn tírà yẹn tí a bá fẹ́ mọ̀ gbèsè ayé káwọn ò lè wọn na'am àmọ́ ní ìsinú àti ìsinmi sọ pé sàábí lọ́gbàá wa ó ti tó àbùkátà láti máa ta ni kí ló kọ́ rẹ̀ ń bolo ti wá sólóòótọ́ ni àbúkùrọ̀ ńlá gbogbo sàábí udul. eléyìí fi hàn wá wípé ọ̀rọ̀ tí imaamu bayhaqi rahimahullahu ta'ala sọ wọn máa ní ká dárúkọ kanu tíra imaamu bayhaqi ká sọ. السنن الكبرى السنن الكبرى إلي كويكي يوم مسال كويكين يوم سلايم أتون لها ترامي ركوتي بأبي معرفة الآثار أتون ترامي أتون ترامي الإمام البيهقي رحمه الله وني إنه في معنى المرسل وأنا دي سي يو bíi mursal ni bíi mursal ni àmọ́ kìí ṣe ọ yàtọ̀ kí wọ́n sọ pé bíi mursal ni ọ yàtọ̀ sí kí wọ́n sọ pé mursal ni àmọ́ tí bá ti sọ pé ó dàbí mursal ó túmọ̀ sí pé gbogbo èèyàn nífẹ̀ẹ́ fi sẹ̀rí wọn mọ̀ pé ṣé ó sì sahih àbí kò sahih. إذ ما في معنى الشيء laisa huwa huwa torí ntí ọ dàbí nǹkan kan kìí sùn ní nǹkan yẹn sọ̀rọ̀ pé yé lágbájá dàbí bàbá rẹ̀ sóun á ní bàbá ara rẹ̀ nàám bima taqarrara anna al-mushabbaha laysa kal-mushabbahi bihi bẹ́ẹ̀ lófin ṣẹ̀rí àsọ pé níta bá fi nǹkan wé kò lè dàbí níta fi wé. ń tá a fi wé nǹkan kan kò lè dàbí ohun tá a fi jọ wọn ló dàbí mursal kí ni mursal almursalu huwa ma rafa'ahu at-tabi'i ila an-nabiy sallallahu alayhi wa sallam الحديث الذي رفعه التابعي إلى النبي صلى الله عليه وسلم يقال له مرسل حديث تسك تسك تابعي لوني قال رسول الله sallallahu alayhi wa sallam. بكي سعيد بن المسيب كوني قال رسول الله صلى الله عليه وسلم الحسن البصري كوني قال رسول الله صلى الله عليه وسلم سعيد بن جبير كوني قال رسول الله صلى الله عليه وسلم أتبع بيلو نوان كوني كيني مرسل أي sì ti سيني ike ń ṣe ni وادي olùmọ̀ إسناد الحديث ونتادي في باوا lamma zaharatil bid'ah wa waqa'atil fitnah nígbà tá dáadáa lè ṣẹlẹ̀ tí fìtínà ṣẹlẹ̀ tó ti gbọ́n ṣí àyọjú khawariji yọjú ìgbà yẹn ni àwọn ahlu sunna wal jamaa ni wọ́n máa ń béèrè pé ẹ sọ fún wa ta ló sọ ọ̀rọ̀ yín fún yín kó ń gbọ́ látọ̀dọ̀ ta ni kó ń gbọ́ látọ̀dọ̀ ta ni títún fi dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam torí ẹ̀ sọ́mà ti lè dárúkọ ẹni tó sọ̀rọ̀ yẹn fún wọn sọ́mà ti rí alùbídìí àánú wọn wọn ò ní gbàdí fi hàn bí kí wọ́n rí ṣíà kan náà nínú àwọn tó gbà wá kí wọ́n rí kárìjì kan wọn ní gbà torí pé ó rọrùn fáwọn eléyàn láti parọ́ láti sọ pé ànábì sọ ohun tí ò sọ because everybody will be fighting to favour his own belief ntí ànábì òwì wọn lè kó ànábì wì torí ẹ ìgbà tẹ́ nìkan bá wọn mọ́rọ̀ wá ìwọ ọ̀rọ̀ ànábì rí láyé ọwọ́ àtúkọ́ ànábì sọ ẹ̀ẹ́dìkẹ́ láyé sìn láyé sìn èèyàn kan sọ̀rọ̀ ní kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ wo one thousand four hundred and something years sígbà anabi sallallahu alayhi wa sallam tá ń sọ fún ọ ta ló tún sọ fẹ́ni tó sọ fún ọ ta ló sọ fẹ́ni tó sọ fún ẹni tó sọ fún ọ títí dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tẹmọ pé kò sí yín lónìí ṣùgbọ́n <clears throat> lọ́dọ̀ àwọn olùmọ̀tọ́ mójútó mọ̀ ọ wà torí rẹ̀ inú sì jẹ́ pé nìsín irú bulugul maram yìí nìsín ara afa kan tó ṣe pé àbí bíi sunan àbí dawud àbí bíi nasa'i àbí bíi numaja àbí tirmidhi àbí bukhari àbí muslim ara àfàkàn tó ṣe pé òun náà gbà ọgbà àdéhùn yẹn látẹnu àfàtì ẹ àfàtì ẹ gbà lọ́dọ̀ imamul bukhari ẹnìkan gbà lọ́dọ̀ imamul bukhari ẹnì tó gbà lọ́dọ̀ imamul bukhari ẹnì kó tún gbà lọ́dọ̀ tiẹ̀ ẹnì kó tún gbà lọ́dọ̀ eléyìí náà ẹnì tún gbà lọ́dọ̀ títí dá yìí wá nísìnyí ọwà tìrẹ tí wọn bá ti kọ́ kí lọ́dọ̀ ọ̀rọ̀ àfa yẹn tí wọn náà bá ti kọ́ sọhíl bukhari lápèjúwe lọ́dọ̀ rẹ̀ yóò fún sánàdì rẹ̀ ó lè tó pépà méjì ó kọ àwọn èèyàn tí ń bẹ láàrin rẹ̀ sí ìmáàmù bukhari so ìwọ náà mọ àgbà wa látọ̀dọ̀ àfa rẹ̀ bẹ́ẹ̀ ibi hadathana sheikhuna qala hadathana fulan qala hadathana cilan qala hadathana qala hadathana qala hadathana muhammad ibn ismail al-bukhari قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا تتتا في دولة النبي صلى الله عليه وسلم ó sì wà dọ̀la eléyìí tó túmọ̀ sí pé àwọn èèyàn ò fi mọ ẹ̀sìn Islam péré rárá ní gbogbo ìgbà so ó túmọ̀ sí pé lónìí ìgbà tí wọn máa sọ kọ́lọ̀ sallallahu alaihi kò sí tó kéré sí kọ́ ọmọ ẹni tó gbà wá kọ́ ọmọ bọ́yá Abu Dawud lọ́gbà wá ni An-Nasa'i lọ́gbà wá ni Tirmidhi lọ́gbà wá ni Ibn Majah lọ́gbà wá ni Bukhari àbí Muslim lọ́gbà wá ni Abu Dawud ni àbí Muwatta ni Muslim Imam Ahmad ni wọ́n ti pè é Mustadrak al-Hakim ni gbogbo àwọn ọmọ tíra tó gbà wá eléyìí ló kéré jù lónìí. tọ́ba sì mọ̀ kọ́ ọmọ dájú ẹ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ àbí òfẹsẹ̀ rìn lẹ̀ hatta la takuna ahadal hatta sallallahu alayhi wa sallam kọ́ kan náà àwọn tí ń parọ́ mọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kì í kàn sí pọ́kàn mọ́ má dé sí wa pàkà pòkò tuntun kíkọ́ fẹsẹ̀ ẹni lẹ̀ ìwọ náà kàn máa wí ni. sùrẹ́ ló ti jẹ́ pé tí èèyàn ti gbọ́ àdìsí kan tó bá ti lè strange sí tí kọ̀mọ́ bò ló ti jẹ́ kó tètè wádìí torí kí wọn náà tó narrate ẹ̀fẹ́ lómi kọ̀mọ́ bàjọ́ kan náà àtọ́ parọ́ rẹ̀ mọ́ta ni má nàbí wa muhammad sallallahu alayhi wa <clears throat> torí rẹ̀ alhadith mursal ọ̀nà lè títàbí yọ sọ pé anabi sọ báyìí tó títàbí bá sọ pé anabi sọ báyìí sẹ́mi kẹ́nìkan ti jábọ́ láàrin ta ló jábọ́ ẹ tọ ó lè jẹ́ sàhábí ó sì lè má jẹ́ sàhábí títàbí yìí tó bá fi lánàbì sọ ó lè jẹ́ sàhábí ó lè má jẹ́ sàhábí òun lè mọ̀ gbọ́ lẹ́nu sàhábí ó lè jẹ́ pé tábì ẹgbẹ́ rẹ̀ ló ti gbọ́ ó sì lè jẹ́ pé tábì tó gbọ́ lẹ́nu rẹ̀ òpùrọ́ ni ó sì lè jẹ́ pé tábì tó gbọ́ lẹ́nu rẹ̀ yún ikhtalata fi amrih gbogbo ẹ ti dàrú ma lójú yọ kàn máa mú dàjì kan yọ sọ lù omi ni torí àwọn ti sọ yìí pé mursalu tabi'i da'if àdìsí mursal ètí tó sọ báyìí ni nínú àwọn olùmọ̀ bó tilẹ̀ jẹ́ pápá kan nínú wọn wọ́n wò a lè fi ṣe ihtijaj a lè máa fi sẹ̀rí apá kan ni bí èyí tó lè mú wa fi sẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a bá wò dáadáa rí i pé àdìsàn mọ́rùsẹ̀lẹ̀ ìtọ́kàn balẹ̀ sí ni pé dọ̀ọ́ìfù ni nítorí pé tó bá dá wa lójú sáká pípé sàábé ni ò sí ń bẹ̀ eléyìí ń sísàn ṣùgbọ́n kò lè dá wa lójú sáká pé sàábé nìkan ni ò sí ń bẹ̀ ó sì ṣe pé tábìlì náà ti jábọ́ ń bẹ̀. gẹ́gẹ́ bí ìgbà tí ibn abbas àbí abdullahi ibn zubair pé mọ́lá anabi sallallahu alayhi wa sallam sọ báyìí kò pa dandan kó jẹ́ pé ẹnu anabi ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí nítorí sùtàn náà bala nàbì sọ ó ṣe é ṣe kọ́lẹ́kọ́ ẹnu mi wọ́n ti gbọ́ ṣùgbọ́n táwọn bá gbọ́ lẹ́nu sàábé mi àìkò dákọ̀ sàábé mi tí wọ́n ti gbọ́ kò ní wá lára nítorí pé a ti mọ̀ pé gbogbo sàábé ńkọ́ ọdún yàtọ̀ sí kí tábìrì wá sọ pé kọ́lọ̀ Rasulullah sallallahu alaihi wasallam tẹ̀sí pé possibility tún wà kọjá pé ńgbà tí sàábé kékeré lọ́jọ́ orí tó bá sọ pé ànábì sọ ó ṣe é kọjá pọ̀dọ̀ tábìrì lò náà ti gbọ́ possibility yẹn tún wà so ṣùgbọ́n ìgbà tí possibility yẹn kéré púpọ̀ ìlọ́fà anábì sọ pé tí sàábé tí ò gbọ́rọ̀ lẹ́nu anábì sallallahu alaihi wasallam tó bá lánàbì sọ pé àgbà wọlé gẹ́gẹ́ bí abu huraira radiyallahu anhu ọdún keje lẹ́yìn hijra anábì muhammed sallallahu alaihi wasallam ló tó gba islam ó ń kọdún mẹ́ta tánàbì sallallahu alaihi wasallam sàláìsì lọ gba islam ẹ̀wà dúró àdéhìí tó gbà wá ẹnìkan kan ọ̀gbà àdéhìí tó pọ̀ tù tí gbogbo àdéhìí náà ló sì gbọ́ lẹ́nu anábì sallallahu alaihi wasallam àbí ń bẹ́ẹ̀ nù rẹ̀ tó náà gbọ́ lẹ́nu sàábẹ́ mi ọ̀wà ń bẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé tí máa mú àdéhìí mi wá fún wa tí máa ń sọ yóò láwọn tí ó sojú wọn sọ fóun so ṣùgbọ́n gbà tó ti pẹ́ ni tí ó sọ fún ta ni sàábì ni torí àbùkátà láti sọ pé mursal lélẹ̀ yẹn torí ẹ̀ àwọn olùmọ̀ nípa mustalahil hadith wọ́n ní mursalu sahabi tún wà mursalu sahabi náà lè ti sàábì gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó ń gan ọ̀gbọ́ tààrà tó pẹ́ nu sàábì mi ló ti bọ̀ ṣùgbọ́n kò so sàábì yẹn fún eléyìí ò sí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti pẹ́ ni tí ò tó sàábì lọ sọ pé kọ́lọ̀ rasulullah sallallahu alaihi wasallam ànígbà wọlé o ànígbà wọlé àfi kọ́ dákọ ẹni tí ń bẹ láàrin o àìdákọ yẹn kò túmọ̀ sí pé kò rántí ó kọ wọn ẹlòmíì rántí ṣùgbọ́n kò fẹ́ fa ọ̀rọ̀ gun ni kò fẹ́ máa sọ pé ẹnìkan sọ fún ẹnìkan sọ fún wa ẹ wá wo bó ṣe kó bá ń tọ́gbà wá ẹlòmíì nítorí ti ṣẹlẹ̀ ni pé ó fẹ́ gbé pamọ́ sáwọn èèyàn so that ẹ fi ní reject ẹ àsìpadà tún reject ẹ náà ni nítorí pé ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tọ́ pé tó bá dákọ rẹ̀ gbogbo yẹn ó gbà á ah, lágbájá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má gbà á so wà ha kẹdà so ṣùgbọ́n ìgbà tán ní ẹnìkan nínú ẹni tó jẹ́ sàábì anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí ọ̀sọ́ di mursal nítorí pé sàábì amókọ rẹ̀ amókọ rẹ̀ níta kan nídìí ní pé ká mọ̀ pé sàábì ni ó ti tó ànídìí láti ṣe kí ni ànídìí láti morúkọ rẹ̀. bákan náà ọ̀rọ̀ alimami ibn hajar tí wọ́n sọ pé wà isnaduhu sahih eléyìí takò ọ̀rọ̀ ibn hazm ibn hazm al-zahiri níbi táwọn ti sọ pé hadithun da'if ni wọn lẹ́nìkan bẹ nínú àwọn tó gbà wá tó jẹ́ da'if al-hafiz ibn hajar wọn ni kò sí tọjọ bẹ́ẹ̀ àwọn sì wádìí ọ̀nà táde sì gbà wá fínífíní gbogbo àwọn ẹni tó gbà wá kò sókù rọnu wọn kò sẹ́ni tó nù. torí délé hadith hadithun sahih tán tá a bá wò wò a rí i pé. hadisi yìí báyìí alimami ibn hajar wọ́n ní wa isnaduhu sahih ọ̀nà tó gbà wá gúnrégé eléyìí ọmọ ṣàpèjúwe fún yín wípé àwọn olùmọ̀ wa láti ìgbà tí wọ́n ti ń kó àdéhìí jọ ni wọ́n ti ń ṣe khidma fún àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn ò fi ìgbà kan fi ọwọ́ jábútẹ́ mú ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń jọ wọ́n ń yẹ̀ wò ọ̀nà wo lọ́gbà wá tó gúnrégé àbí ògúnrégé wọ́n jọ wọ́n ń wò ẹni tí wọ́n gbà wá ń gan sọ̀rọ̀ ànábì ni àbí wọ́n parọ́ rẹ̀ má nàbì sallallahu alaihi wasallam. torí ẹ̀ ká máa yẹ àdéhùn wò fínífíní kìí ṣe nǹkan tuntun sọ̀rọ̀ láti rán àwọn olùmọ̀ láti ayé jọ́ wọ́n ṣiṣẹ́ rẹpẹtẹ nípa jíjọ àwọn àdéhùn sọ̀rọ̀ láti rán tíra rẹpẹtẹ nípa ilmu rijal mímọ̀ nípa àwọn ẹni tí ń gba àdéhùn wa gan gbogbo ẹnì kọ̀ọ̀kan tó o bá rí inú àdéhùn kọ̀ọ̀kan àwọn tíra wà tó jẹ́ pé ó tú àṣírí wọn wà á ti bi dictionary ní sáà ti bu orúkọ rẹ̀ orúkọ bàbá rẹ̀ wà á ti dictionary àwọn orúkọ yẹn wọ́n sọ fún ọ pé lágbájá ni ọmọ lágbájá ọmọ àlù báyìí ọkọ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni báyìí báyìí báyìí báyìí àwọn ọmọ kí o tiẹ̀ náà lẹni báyìí báyìí ibẹ̀ ni tí ọba wàá tún wẹ lómìn so wàá wá wò títí wọn fi wá tú àṣírí rẹ pé òpùrọ́ ni o tí wọn fi tú àṣírí rẹ pé ah, olódodo ni o títí wọn fi tú àṣírí rẹ pé ẹ ó ti dé olódodo rí ṣùgbọ́n gbà tí èkú subhanallah so eléyìí ni àwọn ulama ni wọ́n mọ̀ nípa rẹ̀ táǹpẹ̀ ní ilmul jarhi eléyìí ló bí ìmọ̀ nípa pé sọ̀híhì ni àbí da'if àbí hasan àbí mawdu' àbí àbí àbí ìmọ̀ nípa àwọn ẹni tó gbàdé sí wa ló bí rìsọ́ọ̀tì yẹn so wọ́n sì ti ń ṣe ọjọ́ ti pẹ́ ọjọ́ ti pẹ́ gan torí ẹ̀ láti rí kan kọ tíra rẹpẹtẹ fún wa nípa mawdu'at àwọn àdìsí tó jẹ́ rọ́ ni wọ́n pa má nàbí sallallahu alaihi wasallam nípa uh, al-ahadith ad-da'ifa àwọn àdìsí tó jẹ́ da'ifa ẹ̀rí kan ṣe tíra rẹpẹtẹ ń pa wọn àhàdísù sọ̀híhà wọ́n sì tíra rẹ̀ pẹ́tẹ́ ń pa wọn wọ́n tún àwọn olùmọ̀tán fara wọn kalẹ̀ láti máa ṣàlàyé àwọn àdìsí yẹn sọ̀híhì ní bọ̀ọ́yì fún ní kankan. gẹ́bí al-Hafiz al-Iraqi rahimahullah tọ́jú àfa ibn hajar náà ti ṣe ṣiṣẹ́ fún ihya dín ti gazali tí wọ́n jọ gbogbo àdìsí tó wà ń bẹ fínífínífínífínífíní ضعيف موضوع ضعيف موضوع ضعيف موضوع pé irọ́ ni

tó wọn náà mọ̀ fi sẹ̀rí tó títọ́ ìfà ti pọ̀ nù tó ń ká jù tí wọn náà bá ti fẹ́ sọ̀rọ̀ ńlọ́kàn máa wí tí mo bó wò tó bá ti pọ̀ nù tó ń ká jù tó bá fẹ́ sọ̀rọ̀ irọ́ ni wọn náà kàn máa pa má nàbì sallallahu alaihi wasallam. so bákan náà alimami nawawi rahimahullah wọn ní tíra kan al-mulakhas mi náà ní sàlàyé da'if sahih da'if nínú àwọn hadith أنا نترى التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير الإمام الرافعي تجي أفا فن غزالي سو نو تجي ومكيو tọ́jú ọmọ kí ó fún because غزالي كثيرة كان فينا الوجيز arọ́fìrì tọjọ́ máa kí ofu fún Ghazali òun akọtìrà kan Al-Aziz Al-Aziz yẹn ó jẹ́ sharhu Al-Wajiz tìrẹ̀ wọn pe Nawawi nàlá so wọn pe Nawawi àti àti rọ́fìrì náà so Al-Aziz yẹn àdìsí wa pọ́n bẹ́ẹ̀ nígbà tó ń ṣe sharhu tìrà Ghazali yẹn àdìsí pọ́n gan ó wá jẹ́ tíra kan tó yẹ pé àwọn Ṣàfi'í àmọ́ sábà padà sídìí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe máa ń wá dájọ́ Al-Imam Ibn Hajar wọ́n á ti tàkìrìjà àhàdéṣì rẹ̀ gbogbo àdéṣì tó wá nínú Rafi'i yẹn nínú Aziz yẹn wọ́n ti tàkìrìjì rẹ̀ nínú tíra tán pè ní kíni At-Talkhis Al-Habir ọjọ́ gbogbo àdìsí kọ̀ọ̀kan bẹ̀ sahih da'if sahih da'if da'if sahih àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bá ṣe rí al-imam az-Zayla'i ní madhhab al-Hanafi táwọn náà ṣe takhrij ahadith al-hidaya al-hidaya ọjọ́ tíra kan tó gbajúmọ̀ púpọ̀ ní madhhab al-Hanafi tó yẹ kó gbogbo ẹni tó bá kọ tíra yọ padà di rẹ̀ náà nínú wọn àdìsí sì kún bẹ́ẹ̀ alimami zaylaci àwọn jólùmọ̀ ńlá nípa hadith àwọn àti takhriji ahadith ètò wa nínú alhidaya wọn pè ní kíni nasbu raya fi takhriji ahadith alhidaya tẹ́lẹ̀ náà ọjọ́ tíra tó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo olùmọ̀ ní ẹ̀ náà jẹ́ ìdí mẹ́rin wọ́n tẹ̀ mí ìjọ́jẹ́ di mẹ́fà kí la fẹ́ fàyọ̀ ó ní pé gbogbo táwọn olùmọ̀ wá ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí kò sí tuntun bẹ̀ ní táwọn èèyàn ti ń ṣe bọ̀ náà Sheikh Al-Albani rahimahullah kan bẹ tó ṣe pé wọ́n pè ní manaru sabil manaru as nínú fiqh ti àwọn hanabila. so sheikh al-albani rahimahullah àwọn ṣe takhriji ahadisi rẹ̀ nínú tírà tí wọ́n pè ní kíni hmm? irwa ul-ghalil fi takhriji ahadisi manari sabil manari sabil ti ibnu buwayyan alhambali òun jẹ́ ìdí méjì péré ṣùgbọ́n tírà yẹn kún fún àwọn ẹ̀rí ó kún fún àwọn ẹ̀rí dọ́ba. ó sì jẹ́ tírà kan tó jẹ́ ọ̀mdà inda al-mutaakhirin min al-hanabila tírà tó jẹ́ pé wọ́n máa ń padà sí ni lọ́dọ̀ àwọn ẹni tó gbẹ̀yìn nínú àwọn hanabila lónìí pe won kóòtù ni wọ́n máa sábà padà sí di rẹ̀ níbi tí wọ́n ti ń lo mazhabul hanabila bíi saudiya so al-albani àwọn ti takhrija ahadith rẹ̀ nínú irwa al-ghalil ètí ń lọ bí di mẹ́wàá ó lé. kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ iṣẹ́ táwọn olùmọ̀títẹ́lẹ̀ náà ti ṣe. níta kàfé fàyọ̀ bí ni pé al-Hafiz ibn Hajar wọn ni isnaduhu sahih isnaduhu sahih bẹ́ẹ̀ tá a máa ń wo alimami nawawi rahimahullah nínú tírà àwọn sharhul muhazab ní shayrazi ko sí àdéhìí kan àwọn olùmọ̀ islam ti fẹ́ pọ̀ kò sí àdéhìí kan ṣíṣe ìrọ́zí tí ó mú wa nínú tírà rẹ̀ al-Muhadhab èyí tí ìmáàmù Nawawi rahimahullahu ta'ala tí wọ́n fẹ́ sọ̀rọ̀ bá àdìsí sì tún kúnnú tírà náà dọ̀bà àyàfi kí alimami Nawawi yọ sọ ìdájọ́ lórí àdìsí yẹn sahih ni àbí òhun ni alimami Ibn Kathir ká al yẹn nítorí kó jẹ́ twenty volumes ṣùgbọ́n gbà tí alimami nawawi tọ́ba dórí volume ten lọ́lọ́ ń pa ibùdó sọ̀bùkì àwọn bá wa ṣe volume eleven káwọn náà tó kú wọn làwọn ò lè ṣe torí nawawi kọjá ọkọjá àwàdà ẹjẹ àwọn ò gbìyànjú o wọn ṣe ẹyọ kan ní kúdé alimọ̀pẹ́yàí ẹnìkan nínú àwọn mutaakhirin al-misriyin hmm, ò ń sálàmlámà ìyókù bó ṣe gbà nírú kọ̀wé àwọn èèyàn ayé ìsìn. tọ́ kí ni a fẹ́ fà yọ ń bí tó bá kíyèsí àwọn olùmọ̀ tó síwájú ibn az-Zaylai nínú Nasbur Raya tẹ́ bá àwọn èèyàn tó síwájú nígbà agbáhùn sí máa ń ṣe tọ̀fẹ́ àti tọ̀bẹ̀rẹ̀ wọ́n yàtọ̀ síta àwọn ẹni tó gbẹ̀yìn o tẹ́ wo bíi ẹ̀rí kọ́ sọ pé wà ìsìnàdùhù fàáyè wà ìsìnàdùhù fàáyè ọ̀nà tó gbà wá ogun rege àwọn wọn máa ń sọ ẹnu wọn púpọ̀ ju àwọn èèyàn ayé ìsìn lọ ìtafẹ́ fàyọ̀ nù tẹ́ ẹ bá wo gbogbo àwọn àfáàtà dárúkọ nínú àwọn ẹsẹ̀ tí wọ́n ṣe àwọn èèyàn sábà sọ pé sahih da'if mawdu sahih da'if àwọn máa ń sọ pé wà ìsìnàdùhù fàáyè. وإسناده ضعيف حديث موضوع فيه فلان فيه فلان تراهم يا يسن àwọn láyà púpọ̀ ju àwọn àfáàtì tẹ́lẹ̀ lọ. tẹ́bá wo tíra àwọn èèyàn àfáàyè sí sahih da'if <laughs> àwọn kò tiẹ̀ nídìí pé á ṣẹ̀ṣẹ̀ máa ṣe introduction introduction báwo. túmọ̀ sí pé ọ̀nà àwọn tó síwájú àlàáfíà ń bẹ̀ẹ̀ pọ̀ ká sọ pé ìsínádò hó sahih nítorí pé a ti mà nínú ilmu mustalah la yalzam min sihhati al-isnadi sihhatu al-matn kama annahu la yalzam min sihhati al-matn sihhatu al-isnad yìí ti dandan ìníkọ́jẹ́ pé ńgbà tó nà tá a táde fi gbà wá bá ti gún régé. kí ọrọ tó wà ń bẹ̀ náà gúnrégé kìí sì ṣe dandan tọrọ tí wọn gbà wá bá gúnrégé tọjọrọ ànábì kìí ṣe dandan ni kọjá pọnà tó bá wá ogúnrégé. gúnrégé torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀nà àwọn aṣíwájú yẹn àdá òǹlọ́wẹ́ tó dọ́gba jù ká sọ pé ọ̀nà tó gbà wá ló gúnrégé o but n tó kó sínú nǹkan mi lélẹ̀ ṣùgbọ́n láyé sìn sọ̀hí bọ̀ọ́yìí. sahih hadith sahih ah subhanallah ture ló ṣe jẹ́ pé làbúdà li talibil ilmi an yaqtabisa nuran min wara'il ulama ọ̀ràn yẹn ni lórí akẹ́kọ̀ọ́ kọ́ máa wá àti mú ìmọ́lẹ̀ nínú ìráyé sàn àwọn olùmọ̀ àwọn olùmọ̀ gidi wọ́n máa ń bẹ̀rù ọlọ́run púpọ̀ àwọn ò fáìtì fúnra wọn afúlàn pé sọ̀háhà òfúlàn gbọ̀háfà òfúlàn lágbàdá ló pé sọ̀hí wàláhì àwọn ọ̀jà fún líla yìí wọn. tí wọ́n kàn ní pé àwọn fẹ́ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn báyìí ó ti tó wọn. ọlọ́run ní wọ́n á jẹ́ wọ́n gbajúmọ̀ ọlọ́run ní òní jẹ́ wọ́n gbajúmọ̀ eléyìí nǹkan míì ni kì ṣe ni wọ́n ń jà fún. but láyé ẹ̀sìn à problem ni o kálukú kàn fẹ́ mọ̀ pé sọ̀háhà òfúlàn àbí ẹlòmíì tún sọ pé naj'aluka hujjatan baynana wa bayna Allah ìwọ làwí jàre wa láàrin wa sọlọ kullu ma da'aftahu fahuwa da'if wa ma sahhahtahu fahuwa sahih à wọn kú bọ tán torí délé ẹjẹ apáyọ Ọlọ́run káwọn náà máa gba ojú ọ̀nà àwọn olùmọ̀ síwájú yẹn sẹ́rí wa ìsínádùn sàhíì yẹn gbogbo yẹn ló lè mà wa isnaduhu da'if yẹn gbogbo yẹn ló lè mà idha waffaqaka Allah wa alhamaka sabran tí yẹn fi because àdìsí ẹ̀yọ̀ kan yìí nìsín wọ́n sọ ẹni tó gbà wá ẹni tó gbà wá ẹni tó gbà tó èèyàn kọ̀ọ̀kan ọmọ wa wà ó gbọ́ àwọn tíra yẹn kalẹ̀ ọmọ wa bá pa ibi tọkàn ti ṣe wàhálà pọ̀ ni pé tí wọ́n bá ṣe ìyàpọ̀ ẹnu pẹ̀ nìkan kẹ́nìkan wípé fíkọ̀ kẹ́nìkan wípé eh, mutahamun àbí khafifu dabt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tó ti ṣe wàhálà nù but àti mà pé ni àbí da'if ni ìsínádì rẹ̀ nítorí ọ̀rùn nítorí pé nítorí kọ́ nu ilmu mustalah ó resort sí náà nù nítorí ó resort sí náà nù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa kọ́ mustalah tó náà bá padà mọ ọ̀nà tí ó fi máa. wípé ìsìnàdù yìí wà sahih àbọ̀wà da'if kò tí ì kọ́ kankan gbogbo èèyàn ló lè máa pé ìsìnàdù hù sahih ìsìnàdù hù da'if ṣùgbọ́n sí gbogbo èèyàn náà ló lè sọ tí gbogbo èèyàn kà kù àìmọye bélò nílọrin gbogbo èèyàn lè sọ pé but kí ti gbogbo ni ó kà sahih rẹ̀ ni ha rẹ̀ sápò ara يؤتيه من يشاء تبا قد فقه توا حديثي وننهى رسول الله صلى الله عليه وسلم أن يغتسل المرأة أن تغتسل المرأة بفضل الرجل فالنبي صلى الله عليه وسلم قال فو بيني لا تفيومي متكوني لوكوه هذا نهي يقفني للي ولكن النهي هنا محكي النهي هنا محكي فهما ààrí bánàbí ti ṣe kọ nínú àdéhìí yìí torí pé tá a bá rí ntí ọba wa nù àdéhìí ni pé látàgẹtẹsí lil mar'atu látàgẹtẹsí lil mar'atu bifadli rajul awi rajulu bifadli al mar'a. ṣùgbọ́n àrí bẹ́ẹ̀ nítorí pé la annahiya idha sabaqat fi'lan án kana al-fi'lu mufidan an-nahya kana sarihan fi an-nahy ṣùgbọ́n naha rasulillah sallallahu alayhi wa sallam xikáyà ìròyìn ni mimman sami'a an-nahya wastaw'abahu. وعبر عنه بلغته òun ti gbọ́ báńdàbí ti ṣe kọ̀ ó sì gbọ́ yé ó wá ṣàlàyé fún wa pẹ̀lú tó ń gbọ́ yé. وهل فهم الصحابي يفيد أو لا يفيد يفيد كيف لا يفيد nítorí pé ìyá pẹ́ẹ́nu bẹ́ẹ̀ máa tó sọ abíbá ní nàá àbí amara. bóòlù sí náà ọ̀sọ́ tó fi náà fún wa kó jẹ́ káwọn náà gbọ́ yìí fúnra wa wa sọ pé náà a sọ pé náà lè li'annahum a'lamu an bí bil-lughati al-'arabiyya hum 'arabun aqha wa hadaru at-tanzil wa faqihuhu 'ala fiyyi rasulillahi sallallahu alaihi wa sallam. alukurani sọ̀kalẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì tún gbàgbọ́ yìí rẹ̀ lẹ́nu anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí ẹ̀ tí sàábì ọba gbọ́ lárúbáwá tó sáwà là wà gbọ́ nítorí pé nínú ilmi usul al-fiqh ìyapẹ́ ní wà lórí irú àwọn nǹkan wọ̀nyí pé títí sọ abíbá ní ànábì kọ sáàgbàsípọ̀ kọ náà nítorí kò sọ fún wa bó kọ pé nítorí yẹ kó sọ fún wa ni pé náà la taghtasil al-mar'atu la taghtasil tó àmọ́ kò mú abẹ ọkàn ní ànábì kọ ni torí àwọn kan sọ pé ó ṣe ṣe kọ́jọ́ kíkọ́ kọ òun kàn gbọ́ yí kọ́ kọ́ ni tàbá ń rorú ẹ̀ sí sàbí tá ló tún kù tí ọmọ mọ̀ kò sẹ́ni tí ọmọ mọ̀ torí di eléyìí náà wà náhìú wà náhìú almutlaqu yaqtadi tahrimu wal fasad yaqtadi معناه إذا أتى النهي وهو مطلق لم تقترن به قرينة صارفة إنك كتول مكون دي كود حرام كسيكو الوي كيف يعني نسي نهى رسول صلى الله عليه وسلم أن تغتسل المرأة بفضل الرجل أو الرجل بفضل المرأة وليغترف جميعا كسينك كتوف الصرافة عن الوجوب عن التحريم torí rẹ̀ tó máa bí ọ léèrè pé kí ni ìdájọ́ kí ìjọba àdìpá àdìsí nìkan lọ wà ó torí pé àwọn àdìsí kan bọ̀ tí ó tún takò so tó bá pàdé sí nìkan ló rí náà nìyẹn sì gbọ́dọ̀ máa fojú kan ríran ojú méjèèjì lọ́lọ́run fún wa àwọn tí wọn máa ti ń fojú kan ríran ọkàn máa wí ní tí ò sí àbí kọ kápá kan tí ra kọ ọmọ kàdélẹ̀ sẹmọ pé wàá lọ ṣẹlẹ̀ tò nítorí délé tó bá kàdé sí tí wọn tún ká ètí ń bọ̀ tó bá pàdé sí nìkan lọ àwọn abiọ kí obìnrin ó fomi tọkùnrin lókù wẹ̀ àbí kọkùnrin ó fomi tí obìnrin tóbìnrin omi tóbìnrin lókù wẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ haram nítorí pé hadha nahi wà nahyu almutlaqu yaqtadi at wà wàlfasad alfasadu ìtumá rẹ̀ ni pé kẹfà kayfa idha ightasalat al-mar'atu bifadli ar-rajul kúlú náà fi ha. نقول غسلها فاسد وعليها أن تعيده سيئ ètò bá ti fi omi tọkùnrin lókù wẹ̀ á ní kó ìwẹ̀ ọkùnrin fi omi tóbìnrin lókù wẹ̀ á rí rẹ̀ ìwẹ̀ lásán kan bu ni yóò tún torí àwọn nǹkan tí ó tẹ̀yìn rẹ̀ yọ̀n ni wọ́n fi sọ pé tíṣà abíbá ni náà tá a gbà wọlé ni torí lè jẹ́ pé mọ̀kúrò òun á pé náà a sì ti mọ̀ pé àti kàráhà àti haramu èdè kan náà lálò fún méjèèjì pé náà nítorí pé alkaraha manhiyun anha almakuru manhiyun anha walakin ma fihi min nahyin. ghayru jaazib ìkọ̀fúnni tí ń bẹ nínú makruh kò lágbára tó èyí tí ń bẹ nínú haram. tọ́ ọlá nàbí sallallahu alaihi kọ̀ fún wa wàhálà ìhà wọn sábẹ́ ọ̀dà bíi wa o wọn ọ̀dà bíi wa nítorí ẹ̀ títà bí bá ti sọ̀rọ̀ báyìí à níṣe méjì nípa pé bẹ́ẹ̀ ni àmọ́ àwa nísìn tí bá lọ́la nísìn sọ pé sọ níbi pé báyìí báyìí báyìí àwọn èèyàn mọ̀ wọ́ pé ṣé kò ń bẹ́ẹ̀ lánàá àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣùgbọ́n àwọn sàábẹ́ àwọn ètò ògbé <laughs> torí tó bá wá jíṣẹ́ sẹ́wọ̀n káwọn èèyàn ò ní ṣèyí méjì so lẹ́yìn náà ọpọlọ wọn ṣáà èsì kí wọ́n gbọ́n kankan wọ́n mọ̀ sọ nǹkan míì. anta ọtẹsílẹ almaru atubi fadli rajul wọn kọ fún obìnrin láti fi àlòkù omi tọkùnrin lòkù kó fi wẹ̀ tán wọn lómi tọkùnrin ló kù tá lọkùnrin hùn ó ṣe é ṣe kọjọ kọ rẹ eléyìí lọ́pọ̀ jù ó sì lè jẹ́ bàbá rẹ̀ ó lè jẹ́ gbọ́n rẹ̀ ó lè jẹ́ àbúrò rẹ̀ ṣùgbọ́n ìtọ́pọ̀ jù òun náà ní pé kọkùnrin ó jẹ́ kí ni kọjọ kọ rẹ̀ nítorí kọkùnrin kan obìnrin kan jẹ́nẹ́rálì ní ti máa ń sowọ́pọ̀ ọ̀rọ̀ ní kí wọ́n fẹ́ra wọn tonti bó ṣe jọkọ tó sì jẹ́ ìyàwó tóyún wọ́n ní ọ̀ gbọ́dọ̀ fi omi tí ọkọ rẹ lókù ọ̀ gbọ́dọ̀ fi wẹ̀ kí ló dé kí ni osomi kí ló somi yẹn Allahu alam kí á ló tó ọ̀ fífi wẹ̀ torí pọ́kùnrin ló lókù ẹnìkan á ní gbàtà àti masábàbí rẹ̀ àwọn ò lè lò sọ pé láà wùjúdùl hadithi nafsuhu illa àdéhìí gan lásán sábàbí ni ó ti tó àìmọ̀ntọ́fàn kò tó lẹ́rìí tí ó lè mú wa má ṣe kínni má fàdé ṣe ṣiṣẹ́ Allahumma àfi tó bá pàdé ṣì rẹ kò sì sáàyè rẹ ṣùgbọ́n àpàdà wa gbọ́ yín náà àdéṣe míì tí tó ń bọ̀ ṣùgbọ́n àdéṣe yìí là ń tírìtì báyìí nìsín. àdéṣe yìí má fi omi tọkùnrin lókù má fi wẹ̀ ó túmọ̀ sí pé ó dàbí ìgbà tó ṣe wípé obìnrin ló ti kọ́kọ́ wẹ̀ àbọ́kùnrin ló ti kọ́kọ́ wẹ̀ tó wá ṣe omi kù fóbìnrin obìnrin ò sì sí ń bẹ̀ ń gbà yẹn tó wọn á ní kò gbọdọ̀ lo omi tó lókù yẹn torí possibility wà kọjá pé nǹkan kan ti ṣe omi yẹn tí wọ́n mọ̀ tó bá yẹ pé ìtọ́ hàn jù nu tó bá ṣẹlẹ̀ yìí pé àtọkùnrin àtobìnrin yẹn ni wọ́n ti ń wẹ̀ lákòókò kan náà kálukú sì ní omi tiẹ̀ tó bù sínú bọ́kẹ́tì tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n obìnrin ló tiẹ̀ tán omi rẹ̀ ò tó tó lè lu etọ́kùnrin lò tó náà sì ń rí i pé kọ̀tọ̀ sí kò gbọ́dọ̀ lò torí kí ni alhadithu illah àdéhìí tó wà ìgan ni sábàbí pé ọ̀ gbọ́dọ̀ lò mo rí i pé kọ́tọ̀ sí bẹ́ẹ̀ ni àní wọ́n lọ́ọ̀ gbọ́dọ̀ lò kí ló fà torí pọ́kùnrin ló lò kù ẹ rí i pé wàhálà kéèyàn ọmọ gbẹ́sìn yìí gan wàhálà ni ọ́ dalẹ̀ ìyẹn àgbà ah, kò sí tọ́kàn àwa ti wá èmi rí omi eléyìí pé àládìsí ah, yẹn ọ̀sọ̀ <laughs> kò gbọ́dọ̀ lò bó tilẹ̀ jẹ́ pé àdìsí ti ń bọ̀ ọ̀tàkùn eléyìí. bákan náà ọkùnrin ò gbọ́dọ̀ lómi tí obìnrin ló kù yálà obìnrin ló ti kọ́kọ́ lọ wẹ̀ ni ló lómi kù àbí kó sì jẹ́ pé wọ́n jọ ń wẹ̀ omi tí obìnrin ń lò ó lò fi wẹ̀ ọ̀dà tó bá jẹ́ pé bọ́kẹ́tì kan náà wọ́n jọ wọ́n jọ ń bù wọ́n jọ ń bù wọ́n jọ ń bù obìnrin lọ́wọ́ àbù kàn sọ pé obìnrin ló lò ó kù nísìn sọkùnrin lè lò kò gbọ́dọ̀ lò wọ́n jọ ń lò wọ́n jọ ń lò wọ́n jọ ń lò ọkùnrin ló bù kàn tóbìnrin wà bù fáínà so nítorí pé ẹni tó lò kàn yín ló lò ó kù ẹnì kejì ńkọ́ kò gbọ́dọ̀ lò eléyìí jẹ́ ní ti hadith yìí ń tọ́ka sí bó tilẹ̀ jẹ́ pé á padà wá gbọ́ yìí pé kò tún rí bẹ́ẹ̀ mọ́. anabi sallallahu alaihi wasallam ni waliyaghtarifa jami'a as far as this hadith is concerned ọ gbọ́dọ̀ ló ń tí ẹnìkejì ló kù ṣùgbọ́n àfi kẹjọ máa kọ ọ bọ lẹ́ẹ̀kan náà wọ́n ti bù wọ́n fẹ́ lò ó náà fẹ́ lò ntí ó jẹ́ kẹ́ ẹ lè jọ lo omi bọ́kẹ́tì kan omi báàfù kan ṣé o ti fẹ́ bomi Ah, wọ́n náà yà fẹ́ bu o at the same time pèpè ọwọ́ yín gbọ́dọ̀ jọ mọ ọwọ́ omi at the same time àmọ́ pé ntí jọ ń bù ẹnìkan á ní ọṣẹ kó sí olójú ṣé kò ah, mm. ó ṣe sùúrù tèmi náà fi bù ni ọ̀yà one two three go. <laughs> so anabi sallallahu alaihi wasallam ni waliyaghitarifa jami'a fún ọyà àjọ máa kọ́ náà yìí. àǹfààní ń bẹ nínú àdìsí púpọ̀ nínú àǹfààní tí ń bẹ ń bẹ náà ni wípé ọlọ́run ló mọ̀ ntẹ̀yàn àìjẹ́ pé èèyàn mọ ń mọ̀ yùn kéèyàn kó lòun ò ní tẹ̀ láti ọlọ́run ọba tó mà torí de eléyìí tọ́lọ́n bá ṣòfin kan èèyàn gbọ́dọ̀ máa yírí ẹ̀ wò èèyàn gbọ́dọ̀ máa gbé sí ọ́ńdà díngí ọpọlọ pé ìtọ́ bá bọ́pọlọ àmúlà ó ṣe ìtọ́pọlọ ọba ti lè mú kò sí níta fẹ́ fi ṣe kẹ́là a gbọ́dọ̀ tẹ̀ lófin ọlọ́run nínú àǹfààní tó tún wà ń bẹ ó ní pé yóò dáa púpọ̀ pé gbogbo ẹni tí ó bá wẹ̀ kó máa gba omi tí ó fi wẹ̀ síbì kan ni kó pọn síbì kan kò dáa tó kó jẹ́ pé a kàn máa sí omi sórí yàá ìlòkulò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí má fi ẹ̀tẹ́ nìkan lókù wẹ̀ ó dá lórí wípé ẹ ti pọ́n àbìkan ni tó bá yẹ pé ṣáwà ni àbí páìpù à sẹ́wọ̀n pé kò sí àdìsí ọ̀tọ́ kàtẹ́yìn ìgbè fi ètò tó lókù wẹ̀ omi ń wá náà nì tọ́ba ti si yọ ọmọ dà àbí òye wa so kìí ṣe léyìn eléyìí ń tọ́ka sí pé àṣírù ṣáwà àti kákan máa sí páìpù ká wà lábẹ́rẹ́ kákan máa dami sórí òun á ìlòkulò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba òsì fẹ́ ká lòlòkulò nù ọ́n kò sí tó burú tó bá ní ṣáwà ńlẹ̀ rẹ̀ o àmọ́ tí wọ́n bá jẹ́ ẹni tó ṣe pé yọ lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ ẹni tó ṣe pé kò ní máa lòlòkulò kò sí tó burú mẹ́ẹ̀. àmọ́ lópin ìgbà téèyàn bá ti yọ onílòkulò téèyàn ti jẹ́ ni tó ṣe pé omi díẹ̀ ò ní tó lò so èyí tí ó dáa jù òun náà ní gba omi síbi kan gba omi síbi kan a kàn ní pé torí omi ti kúnnu táǹkì subhanallah lọ́pọ̀lọpọ̀ ọgbà míì bí táǹkì ti ṣe tó yẹn wàláhì ẹlòmíì lè rọ omi rẹ̀ sórí tí ò tún ní àjàjà kọjá pé mú ń ah, omi tó ń dà sára yìí ti ń dùn mọ́ àbí kó jẹ́ pé òtútù mú òórùn ti pa táǹkì hàn omi wọn arọra lọ́wọ́ rọ́mọlá yóò kàn máa sí ni ìlòkulò nìyẹn o. ó sì ti wá nù hadith fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn làwọn kan wàá yọjú nínú ìjọ àwọn tó sì pé wọn máa lòlòkulò wọn máa ta ẹnu àlà nínú ìmára ṣíṣe àtàdúà nínú tayọ ẹnu àlà ìlòlòkulò nínú ìmára ṣíṣe náà ni kéèyàn máa lomi lòkulò kéèyàn máa lomi lòkulò ọlọ́run kò fẹ́ sògbà tán ni má fi omi tí ẹnìkan lòkù wẹ̀ ibẹ̀ la ti rápẹ̀júwe yẹn ibi wọn gba omi síbi kan kẹ́yìfà lá náà wáyé ìgbà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam níbo lomi gan wà náà kọ̀ọ̀rọ̀ lónìí gan-an táyé ti lajú tó jẹ́ pé gbogbo oríṣiríṣi means la wá láti fi rómi gbólómi wà lágbọn bẹ́ẹ̀ lónìí kò sí bọ́ọ̀hùl ẹni tó bá lè gbé e. yàtọ̀ sílẹ̀ yẹn omi òkun omi òkun ni wọ́n ń fọ iyọ̀ nínú ẹ̀ tán pàṣẹ sáwọn èèyàn láwọn ilé wọn kò sí kò sí means tán fẹ́ rómi. tí láyé ànábi sọlá àtẹlẹ ní àmọ́ lọ fọ yọ nù omi òkun kan pé kí ni ìfihàn wáyé pé àgbọ́dọ̀ lò lòkulò nù àgbọ́dọ̀ lomi lòkulò gẹ́gẹ́ yìí náà ti rí láwọn àwùjọ àyè náà lónìí láti rómi míì míì a ní tó jù ó náà ní ẹ tí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú àwọn kànga àwọn yẹn tí wọ́n gbẹ tó jìn dáadáa ṣùgbọ́n tó ṣe pé tó bá tó àsìkò kan nínú ọdún yóò gbẹ náà so ẹni tí ọ̀mú mi lò nígbà tó mi pọ̀ fọ́dà tó pé ń jẹ́ tí ọ̀gá tó mi máa ń kọ́ ìyọ́ jẹ́ pọ̀. torí sọ omi lò. bákan náà nínú ẹ̀kọ́ tuntun wà ń bẹ̀ òun náà pé nínú kí ọkọ àtìyàwó fún ọjọ́ máa wẹ̀ papọ̀ eléyìí ló mú ni mà wípé la tagtasil naha nabi sallallahu alaihi wasallam an tagtasil al-mar'atu bi fadli ar-rajul aw ar-rajulu bi fadli al-mar'a ikú fi ni ọgbọdọ fi omi tọkùnrin lókù wẹ̀ ẹ bọkùnrin sì gbọ́dọ̀ fi omi tóbìnrin lókù wẹ̀ al-muradu bihima az níta àgbàlérò pẹ̀lú wọn ni ọkọ àtìyàwó kìí ṣe bàbá àtọmọ kìí ṣe ẹ̀gbọ́n àtàbúrò kìí ṣe mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí bàbá àtọmọ gbọ́dọ̀ jọ wẹ̀ ní balùwẹ̀ o ẹ̀gbọ́n àtàbúrò gbọ́dọ̀ jọ wẹ̀ nílé ìwẹ̀ kan náà o mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí gbọ́dọ̀ jọ wẹ̀ o eléyìí wàlìyàwó tẹ́rì bá jẹ̀míà kí wọ́n jọ máa kọ́wọ́ bọ́nú omi bomi lẹ́ẹ̀kan náà ni fi hàn pé ọkọ àtìyàwó ni. eléyìí fi hàn wá kíkọ́kọ́ àtìyàwó wọn lè jọ òkè ọ̀tọ̀ kódà ìbẹ́nu ṣe anabi muhammed sallallahu alayhi wa sallam kí wọ́n lè jọ wẹ̀ kí wọ́n jọ lómi kan náà kí wọ́n fi jọ wẹ̀ láàyè ibì kan kò sí tó burú ń nítorí pé àwọn olùmọ̀sálàyé gẹ́gẹ́ bí ṣẹ̀ríà wa ṣẹ̀ríà ọlọ́run ọba wa kò ti tọ́ka sí pé la awrata bayna ar-rajuli wa zawjatihi. kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó rẹ kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó rẹ̀ yàtọ̀ sí ẹlòmíì ẹlòmíì torí di eléyìí sẹ́májọ kò sí ní tó burú mbẹ́ tọ́ eléyìí ń sì ń bẹ nínú àwọn nǹkan tó ṣe ipò lè ti sábàbí kí àlékún fẹ́ kó wà láàrin wọn. wàlíyàwó tẹ́rì fàjẹ̀mí á kí wọ́n dìjọ́ máa ké ọwọ́ bọnú mi lẹ́ẹ̀kan náà. ẹ̀kọ́ ẹ̀kọ́ mi tuntun bẹ́ẹ̀ bì ni pé tíyẹn bá wà tó ní ìyàwó èyí tí ó dáa jù ní kíkọ́ jẹ́kùn àti ìyàwó rẹ̀ wọ́n ní complete privacy wọ́n dìjọ́ wà lọ́nà tí ò sínú pé nìkan lè yọjú yọmú wọlé wọn láì jẹ́ pé àwọn náà sílẹ̀kùn fún nítorí pé tí ò bá sí privacy tó dópin kò sí báwọn nǹkan míì ṣe lè ṣèṣe. nítorí pé tó bá jẹ́ pé iléèwẹ̀ tí èèyàn mẹ́rin márùn-ún fámìlì mẹ́rin márùn-ún jọ ń lò ní kò lè sí privacy mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ lọ wẹ̀ á rí bẹ́ẹ̀ sì jọ wọlé àwọn bàbá bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ ti fẹ́ wọlé pèsè ó gbé fẹ́ǹkẹ́ lọ́kọ́kọ́ ni àbọ̀bà agbómi wọlé wò wọn ò mọ̀ jáde mọ́ òun náà mọ̀ dúró bẹ́ẹ̀ àpá lọ́ba tẹ̀lé yọba jẹ́ pé tìyín ni wọ́n mọ̀ fi tayín kí ni wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n gbàtúbà ti sí privacy wàhálà tí ọmọ ẹsẹlẹ rẹ eléyìí tuntun tọ́ka nídà mí ike gbogbo èèyàn tó bá nídìí ìyàwó ẹyọ kan lọ tó bá ti ní privacy yóò wá ní privacy tó tún dọ́ba nípa pé yóò dà kí kan kó wà lé kan kí míì kó wà lé míì. eléyìí bẹnu tí islam kọ́ wa kì í ṣe pé wọ́n jọ máa gbé ilé kan kíchìn kan tọ́lẹ́tì kan bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe yàrá kan nítorí pé tó bá jẹ́ pé ilé ìwẹ̀ kan á lọ mọ̀ ṣẹlẹ̀ náà ni àbí òye ìwà àtìyàwó kan lọ wẹ̀ ìyàwó kan máa fẹsẹ̀ jalè tọ wa ìyàwó kan ó tiẹ̀ lọ dáwẹ̀ ọlọ dáwẹ̀ ń jáde nǹkan lè máa fẹsẹ̀ jalè pé ọkùnkùn sí gbogbo ilé ìwẹ̀ fún aláìlẹ́kọ̀ọ́ aláìsẹ́kínní aláìsẹ́wọ̀ alẹ́kọ̀ọ́ ìwà tó ń sọ̀sọ̀ kú sọ̀nsọ̀ lẹ́kọ̀ọ́ so nítorí di eléyìí ìyàwó kan wọ́n wà ní fúláàtì kan ìyàwó kan wà ní fúláàtì míì á ọ̀dà pọ̀ ọ̀là làáfíà òní sínú pé ẹnìkan ṣẹrú fẹ́nìkan ẹnìkan bẹ́ẹ̀ nìkan gbálẹ̀ ẹnìkan bọ́ ọmọ akógbẹ́ pé kínni alùpùpù gbé ọmọ rẹ̀ so eléyìí yóò fi hàn yín bẹ́ẹ̀ Islam ṣe dáa tó bọ́lá ti rélé yìí á rí látara bá nàbí sọlá àti sọlá ṣe o ọ̀rọ̀ àwọn ìyàwó rẹ̀ ni àwọn ìyàwó ànábì sọlá àtọnà kálukú nílé tiẹ̀ ni ètò pé kálukú ní yàrá tiẹ̀ bá kálukú nílé tiẹ̀ ilé òun náà yàrá náà ni yàrá bíi méjì yàrá kan àbọ̀ àbí òyà àmọdá dúró kédégbé torí ẹ̀ láti ní tíra tó yà bóò nílé àwọn ilé àwọn ìyàwó ànábì gan wà sí mẹsàlásì kálukú ilé ọ̀kan wà báyìí kan wà báyìí kan wà báyìí kan wà báyìí kan wà báyìí kálukú sáà ní bọ́dà tiẹ̀ so eléyìí la láfíà òní sínú pé gbogbo tí o tó nǹkan kan lọ́kàn máa dá wàhálà lẹ̀ torí wàlíyàwó tẹ́rì bá jẹ̀mí à ẹni mú àǹfààní wa nígbà tí ọkọ àtìyàwó pé tí wọ́n jọ lọ wẹ̀ tí ìyàwó a tó rin ọkọ ń pàkè tọkọ rẹ́rìn òní wọ́n tún fi rẹ́rìn kọ́dà bá wọlé wẹ̀ ó subhanallah gbogbo eléyìí ọlọ́run kó bu aláti rí ọ̀ràn wa lọ́wọ́ lóòótọ́ dùn sọ ọ́ àti ṣe ó ní the gringish kọ́lọ̀ ọ̀ràn wa lọ́wọ́ ṣèṣẹ́ bá ní ní tí ó fi ṣe ọ̀la lálàáfíà so ibi tá a dúró sí ni lónìí insha allah kárántì ìpè àdéhìí yìí asúrọ̀ so ohun tí ó là fún wa ó ń bọ̀ nínú hadith number seven à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dáa jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ lórí àtìlẹ́yìn àti iṣẹ́ pẹ̀lú níta ń gbọ́ yé wa lọ sí wa lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀. كيفي في رواج لنا طيب. الكي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام Thank you. كومين ابن المسيب كومين كنت كنت جتا بي أبا أبا ولما من دين النبي محمد صلى الله عليه وسلم كومين كنت وبعد داك وسابي تبع دي سلوري كواني جا مرسل مرسل نان نعم. سو ولا فرق بين مرسل ومرسل آخر بصرف النظر عن الراوي أن تبع وجه mursal ni mursal jẹ ṣùgbọ́n ìmáàmù Shafi'i rahimahullah àwọn náà fi mẹ́jẹ̀mú kan lélẹ̀ pé àwọn ọmọ atara rẹ̀ máa mursal wó làwọn lè lò yàtọ̀ sí ìtàwọn ò lè lò wọ́n sọ àlàyé lẹ́yìn nínú tírà àwọn àrísàlà tí wọ́n kọ nípa usulul fiqh tó jẹ́ tírà àkọ́kọ́ wọn kọ́kọ́ láyé yìí nípa usulul fiqh ibẹ̀ náà ti sàlàyé pé tí tábìrì bá jẹ́ tábìrì àgbà bíi Sa'id ibn al-Musayyib tó ń bá mú àdéhìí wá tí ò sọ sàábé tó sọ fún àwọn gbà wọlé nítorí pé Sa'id ibn al-Musayyib àwọn tọ gbogbo àwọn ọ̀rọ̀ tó gbà wá bẹ́ẹ̀ tí ò ní sọ sàábé tó sọ fún àwọn tọ gbogbo àwọn rí pé sàábé lọ sọ fún kì dákọ wọn ní tó sì fà á sì fi dákọ wọn lọ́pọ̀lọpọ̀ ni pé èyí tó pọ̀ jù nínú àwọn àdéhùn yẹn ọ̀dọ̀ Abu Huraira ló ti ń gbà wá àna rẹ̀ sì l'Abu Huraira kìfẹ́ dákọ̀ pé látọ̀dọ̀ bàbá ìyàwó rẹ̀ bọ́t eléyàn ọjà lọ́dọ̀ tiwa àníta ló gbà wá lọ́dọ̀ tálẹ́ ti gbà sọlọ́dọ̀ Imamu Shafi'i lélẹ́yìn wa títí wá gbé Sa'id ibn Musayyib mi àtàwọn míì tán dárúkọ nínú àwọn tabi'in al-kibar àwọn gbà wọlé bọ́t.

wípé obìnrin tí wọ́n ní kéèyàn má fi omi tó fi wẹ̀ omi tó ṣẹ́kù yẹn wẹ̀ ó sì ṣe kọjá pé ṣe nǹkan oṣù àbí ó sì ṣe kọjá pé ó ní jánábà lára so wípé kéèyàn má fomi tó lókù wẹ̀ so ṣùgbọ́n ń ṣe nǹkan oṣù àbí ó ní jánábà lára kì í ṣe sábàbí tó lè mú amọ́fomi tó lókù wẹ̀ kẹ́ bá ti rí inú àdéhùn ti ń bọ̀ ṣùgbọ́n àdéhì àlàyé tí ń ṣe ni pé ìwẹ̀ jánábà tàbí ìwẹ̀ hayo tàbí ìwẹ̀ lásán gbogbo ẹ̀ lọ kárí kẹ́bí ó sì wá nínú àdéhì Maimuna radiyallahu anha èyí tó jẹ́ àdéhì ẹlẹ́ẹ̀kejì wọn lánàbẹ̀ Muhammad sallallahu alayhi wọn á máa fi omi tí àwọn ìyàwó wọn bá lòkù wẹ̀ àwọn náà wọ́n sì ní ká má fi omi tóbìnrin bá lòkù wẹ̀ tí wọ́n ní wọ́n máa fi wẹ̀ eléyàn jáde sì sí ọ̀la ntọ́wàǹbì nínú ẹgbà ọ̀rọ̀ mi lọ́dọ̀ ìmáàmù Nasa'i <clears throat> rahimahullah wọn lọ nàbẹ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àwọn fẹ́ẹ́ fi omi tí Maimuna tó fi wẹ̀kù wẹ̀ Maimuna wá sọ yìí pé inni kuntu junuban wọn á ní mẹmúnà ní à ìwẹ̀ jánábà mo mọ wẹ̀ àbí mo ní jánábà lára àbí ntí ìwẹwẹ ìwẹ̀ jánábà mo wẹ̀ tó omi yẹn mo fi wẹ̀wẹ̀ jánábà ní tó ti tọkẹ lò ó anabi sallallahu alaihi wasallam ní innal ma'a la àbí la yajunab omi jánábà èmu jánábà èmu omi ṣé jẹ́nẹ́bà lànàbì fẹ́ wẹ̀ àdéhùn òfin wẹ̀ òfin hàn ṣé wẹ̀ lásán ni àdéhùn òfin hàn òfin hàn pé o lè lò ó ó lè jẹ́ pé ìwẹ̀ lásán ó sì lè jẹ́ ìwẹ̀ míì náà. ọ̀gọ́dọ̀ sì pé ṣé um, farko wà láàrin bí àwọn àyèmọ́tòlù ìtàkùnṣòwò àti àwọn àyèmọ́ àkẹ́rẹ́ ìbọn ṣe máa ń tọ̀ háhá nítorí gẹ́gẹ́ nísìnyí alimami bẹ̀yà kí àwọn sọ pé àdìsẹ̀ mùsẹ̀lì ìmáàmù tí àjà àwọn sọ pé sọ̀kì ṣé difference wà lẹ̀ ẹ fẹ́ kọ́lù mi pé ṣé nǹkan kan wà tó so bí sọ́dà tó máa ní same agreement lórí adìyẹ pé wọ́n kì lórí hadith ìpè sọ̀hìn ní sọ́dà èyí ti pé lè sọ pé bí a um, kí ló àwọn ways kan máa wà. dáadáa dáadáa ìnáfà ló fi jẹ́ pé àwọn àdéhùn tán ṣe àpẹnu lórí pé sahih ni àbí èsì sahih mélòó ni lẹ́gbẹ̀ẹ́ tí ẹnu wọn kò lórí pé sahih ni lẹ́gbẹ̀ẹ́ tí ẹnu wọn kò lórí pé da'if ni. ṣùgbọ́n principles ti mustalah al-hadith ọ̀wà ṣùgbọ́n ìyapọ̀ ẹni tí ọmọ ṣẹlẹ̀ ní pé ǹjẹ́ tá a bá ti rí irú èèyàn báyìí nínú ẹni tó gbàdé tiwa sí sahih lápẹ́ ni àbí hasan àbí hasan lágbè ni àbí dọ̀ayì eléyìí bí gbogbo ọmọ ti ṣe gbọ́dọ̀ wà náà nù mọ́tàgbọ́ yìí àwọn èèyàn bá lọ síbi kan náà ó túmọ̀ sí kékeré ṣe mọ̀ torí pọ́lọ́ ọ̀dọ́pọ̀ lọ́wọ́ akọ́dọ́gba ṣùgbọ́n alhamdulillah a ti rí wípé ẹnu gbogbo àlùmọ̀ kò lórí pé sahih bukhari sahih ni sahih muslim sahih ni àwọn sahih míì ìwádìí wọ́n gbọ́dọ̀ bá tura ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n fẹ́ gbé manuscript sọ̀hìn Bukhari jáde sọ̀hìn Muslim jáde lónìí tẹ́lómìnà bá tún fẹ́ gbé jáde tó lóyún ètò àti tẹ̀jáde mistake kan wà ń bẹ̀ kíní kí torí kálukú náà mẹ́síkúsì kan wá tó tún fi dára rẹ̀ láàmú kan so tó náà tún fẹ́ gbé tiẹ̀ jáde kò sí ẹ̀rí rí kọ́kọ́rọ̀ rẹpẹtẹ sí footnote rẹ̀ kọ̀ọ̀kan gbé àwọn àdìsìn jáde. àmọ́ aka wọ́n Abu Dawud ah comment ni lágbájá ti sọ pé da'if ni kò kò wó dáadáa àyíká àwọn máa wò nu àánú awo ètò náà sọ sẹ́ńtì fi pé ni ni padà sídi àwọn tíra ní tíra lé ọ padà sídi wá George pé ṣe déédéé léyìí tara jẹ náà sì sínú tíra pé <laughs> bọ́yá. òní sọ pé yes tó yẹ wàlà àlọ sọwà máa kọ́ ọ lọ́kọ̀ fúlàn ṣùgbọ́n yá ètò jódodo lè ti lè sọ tòrò lè jẹ́ pé kò tún fi hàn sí wọn náà lónìí lọ́la yóò tún hàn sí ọ tó wàá hàn kẹta kó sí wàhálà alhamdulillah tó ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ wípé hadith kan kò sínú àwọn àti Muslim kíkẹ́ ní gbogbo ọ́ wá kó ayé náà ní kí ah, ẹnu ò lè ìgbésẹ̀ sẹ́yìn kọ́nà ti sàdé fún wọn sọ súnà ànábì sọlá sínú bí ó sì sọ àkùrán nínú sísọ náà ní gbogbo ọmọ yẹn. ẹ wo <clears throat> abu abdullahi al-hakim an-naysaburi tó kọ tírà al-mustadrak ó ní àwọn àdìsí pọ̀ tí bukhari àti muslim tí wọn gbé jáde nù sahih wọn tó sì jẹ́ sahih so ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ò ní ìtumọ̀ mbẹ́ yẹn because àwọn ò sọ pé gbogbo sọ̀hí ìtọ́wà láyé làwọn kò wá torí Bukhari sọ pé nù alfu alfo hadith ló ń ti yọ àdéhìí o one million ló ń ti yọwọ́ díẹ̀ yìí fún yín tó ń mà lórí. so Muslim náà bí ń tí nínú tọ́mọ̀ lọ́kọ̀ ṣùgbọ́n wa ni wọ́n tún pọ̀ tún òkú wa máa kó bọ̀ so wọ́n ti kọ́ wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n pè ní mustadrak mustadrak ní pé ntọ́ bọ́ máwọn eléyìí lọ ẹja ṣàlàyé ẹ̀fẹ́ yìí tọ́ kò sí kò sí problem but màdá wọn kọ́ wọn gbé tíra wọn jáde ìdí kan nínú tíra wọn ọmọ tí ọba jẹun kánú bí ọmọ ọdún méje kò ní lè gbé torí farangada farangada ni tọ́ wọn á ti mẹ́rin bẹ́ẹ̀ bó ti ṣe ń bẹnu bó ti ṣe ń bẹnu olùmọ̀ńlá kan bá dé al-Imam al-Zahabi rahimahullah torí pé al-Zahabi òní Ibn Hajar sàdúrà kọ́lọ̀ ń jẹ́ kí n mọ̀ bí rẹ̀ Ibn Hajar sì jùlọ gbogbo tíra ti Zahabi kọ láyé yìí Mizanul I'tidal Ibn Hajar kọ Lisanul Mizan tiẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ gbogbo tíra tó ṣe òun náà ṣe rú ẹ̀ ètùtù dáa jùlọ so azahabi yẹn má tó ń de ló ń bá yẹ mustadrak alhakim o àwọn èèyàn ti sẹ ọwọ́ wọn fi ń kọ̀wé gba ẹgbà kìí kí wọn ti print ẹ torí mi ti tọba manuscript mi tó máa gbé péjì kan fún olùsọdún kan tó ní rí ka tó tún fi kíní fíìmù wò <laughs> torí àwọn tí máa sọ pé lágbájá ráìtì rẹ dáa ọ̀rọ̀ ìwé rẹ rọrùn ká láyé john tó àwọn ìwé tún pọ̀ bẹ́ẹ̀ di sín omi ìsọnù omi ìwọ́wọ́ àwọn òfin ìgbé jáde. tọ́ ìwà tí Zahabi dé àwọn ayé àdìsí yẹn wò fínífínífíní torí pé tí Abu Abdullahi al-Hakim bá ti má dìsí kan wá yọ sọ pé wa hadithun sahihun ala sharti shaykhaini wa lam yukharrijah. ìwà àdìsí yìí sahih ni condition Bukhari ń bẹ lára rẹ̀ condition Muslim náà ń bẹ lára rẹ̀ kí ló dé tún ògbé jáde ibòmí yóò sọ pé sahihun ala sharti Bukhari wa lam yukharrijuhu ibòmí yóò sọ pé sahihun ala sharti Muslim wa lam yukharrijuhu ibòmí yóò ní hadithun sahih yóò sì dàkẹ́ kò ní sọ̀rọ̀ ibòmí yóò sì dàkọ̀ hadith kò ní sọ pé sahih àbí kìnnìkan àmọ́ gbàtó sọ pé mustadrak káwá ti mọ̀ pé sahih náà ní lọ́dọ̀ rẹ̀ torí ẹ tí wọn bá ń wádìí tádìsì yẹn wọnú ìwé rẹ tó nǹkan ọ sọ yìí pé wàtàkàrà al-hakim fil mustadrak wàtàkàtà àn so ó mu wá ó sì kọ sọ̀rọ̀ torí tí wọn bá sọ pé ó ní sọ hìí tá a bá yẹ wò tá a rí sọ ọ ń parọ́ máa olùmọ ni. tó ó ń ṣe gbogbo eléyìí jazakallahu khairan bá ti Zahabi dé àwọn wá yẹ gbogbo ọ̀rọ̀ rẹ̀ wò sahih ala sharti Muslim ala Bukhari ala shartihima wọn á wò wọn á rí pé ibòmíì wọn sọ pé يكتب صحيح على شرط الشيخين سو تي الذهبي تبع فارمان توين ذهبي هو أقوى في سالة ونسى ترى التلخيص يوم أقوى في سالة صاد يعني كما باولي صحيح صاد مباولي على شرطهما كيبو سويم تباني حسن ahan o lè ní sọọd o lè ní sọhí lókè zahabi yóò wá sọ sálẹ pé bal hasan hadithun hasan ni kìí ṣe sọhí so ibomi tó bá ní sọhí zahabi lè ní dọ̀ọ́if kọ́lá ń bomi yó yóò pe kíni ń so ibomi yóò sálàyé rẹpẹtẹ ibomi kò ní sálàyé yóò kàn máa fi àwọn àmì yẹn sí so ọwọ́ apàdà hàn ibi gbogbo ọ̀rọ̀ tí alhakim sọ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ ní ibn hajar rahimahullah ta'ala ibn tamiya rahimahullah ta'ala fi sọ ó ní abu abdullahi alhakim tó sọ pé òun ṣe mustadrak ala sahihayn ó ti hàn sí wa látara síra rẹ̀ ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhùn da'if mi ti ń sọ haha ó mú kíró àwọn síra ibn majah tó ń dájú síra rẹ̀ lọ́ngbà mi sọ̀rọ̀ kébìnú máa já onídọ̀ àyífò pọ̀ nbẹ jù nínú àwọn kótópó sẹ́tà ó mú kí súná níbìnú máa já kọ́ dájú síra rẹ̀ lọ́ngbà mi tó ilé ìjẹ̀bù sí jẹ́ torí ẹ̀ kì í ṣe wàhálà kì í ṣe problem ìgbà ẹnìkan sọ pé sahih ẹnìkan sọ pé dọ̀ àyíf á máa ṣe ìwádìí lọ ni bọ̀tí wọ́ kó lè bá jẹ́mi tó dájọ́ tí ò ní sábòsí ọgbọ́dọ̀ láwọn tíra tó fi wò nísìnyí àwọn àdéhìí wà pé pé nísìnyí ọ̀kan náà olùmọ̀ wa ó lè fi sahih ẹlòmíràn ti bọ̀ àyè nínú àwọn èèyàn tó wà láyé ní kò sí problem wọ́n yìí sọ̀tà ara wọn ọ̀rẹ́ ni wọ́n bọ̀ ti wádìí kálukú nítorí ti wádìí ìlọ ọlọ́run fi bí wọn léèrè kí ẹsẹ̀ sọ pé torí káfá kan ti sọ báyìí mí sọ bẹ́ẹ̀ sọ à sọ bẹ́ẹ̀ báwo wọ́n wádìí tiẹ̀ ni so ìwọ nìsín tó wá wà láyé nìsín ni wọ́n wà wò wò pé tó sọ yẹn síbẹ̀ ni nítorí ìsọ síbẹ̀ ni á padà sínú àwọn tírà kí ẹsẹ̀ sọ pé ó ti fi kọjá pé Sheikh Al-Albani wọ́n sọ pé sahih àwọn kan àwọn àwọn fara wọn kalẹ̀ kí wọ́n máa yẹ ẹsẹ̀ wò kú mọ́ wọn ọ̀bẹ wọn o àwọn máa yẹ wò kú yẹ ẹsẹ̀ tí wọ́n pé sahih ni sahih ni so eléyìí tó dájà lẹ̀ rẹpẹtẹ kí Sheikh tó kú so àwọn ọmọ ọkùnrin láà bal Hasan pé tí wọ́n pè sahih Hasan ni so sẹ́wọ̀n pé kálukú sí ń lo principle tiẹ̀ torí ẹ̀ làwọn kan pé Al-Albani yìí mutasahil kí Albani ó ti ó ti rọ̀jù gbogbo àdìsí tí ó sahih ni wọ́n máa pè sahih àwọn kan ti pé bal mutashaddid kí gbogbo àdìsí da'if ká gbogbo àdìsí da'if lọ́dọ̀ rẹ̀ <laughs> so subhanallah tó èèyàn ò lè wẹ̀ kọ́ káyé já ilé ìjẹ́bù ti jẹ́ mẹ́rin aleykum salaam bọ́tù síbẹ̀síbẹ̀ gbogbo àwọn olùmọ̀wá nọ́ọ̀sì Islam ẹni ńlá ni wọ́n ẹni gíga ni wọ́n bọ̀ náà. وعليكم السلام ورحمة الله يا شيخنا والله بخير الحمد لله كيف أنتم إيه، خير الحمد لله والله والله كلهم بخير والله ماشي والحمد لله بل نحن الآن في بل نحن الآن في حلقة من حلقات العلم <laughs> بارك الله فيكم اي نعم ما في اشكال ان شاء الله ان شاء الله تعالى ان شاء الله جزاكم الله خيرا جزاكم الله خيرا وعليكم السلام ورحمه الله وعليكم السلام spíkà tí wọ́n sọ̀rọ̀ láha ẹ̀ pẹ̀lú àti àti àwọn àdúgbò ìtòjọ tí àwọn bá fẹ́ sílẹ̀ tí wọ́n ti ṣẹ́yìn rẹ̀ ó mọ̀ sàlàyé pé àzáwí àdìlábí wà lọ́wọ́ ìjọba tó ń ká ẹ̀mí gẹ́gẹ́ bí irú tàbí rẹ̀ tó ní ọmọ ìjọba ń gbọ́n lọ́wọ́ tó fi lọ́pàá ó ti mọ̀ sọ pé àlàkàgbọ́n tó bí màá rọ́wà láti màá rà. torí ìyàtọ̀ wà láàrin méjèèjì ní ìsìnkà tí sàbẹ̀ bá sọ pé náà Rasulullah sallallahu alaihi wasallam هو استوعب قول النبي صلى الله عليه وسلم وعبر عنه بلغته ó ti gbọ́rọ̀ ànábì sọ̀rọ̀ àtẹ́lẹ̀ yìí wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa eléyàn sí pírọ́blẹ́mù rẹ̀. tó ṣùgbọ́n nìsín ọgbà wa fún wa nígbà ànábì Muhammad sallallahu alaihi wasallam náà wọ́n kọ̀ fún wa láti fi àlòkù omi tóbìnrin lókù wẹ̀. òun á ní lọ́dọ̀ tèmi o tó ti pé kò sáà di fìtọ́ ta kó o. ẹ máa fi wẹ̀ ọ yàtọ̀ àbí ọ yàtọ̀ ọ yàtọ̀ wọ́n sọ pé al-ibratu bima rawa la bima ra'a ọ yàtọ̀ síra bọ̀tí níbi kìí ṣe kìí ṣe máa rà á torí náà rasulillah sallallahu alaihi wa sallam à ń ṣe huwa riwaya ẹgbàwọ ọ̀rọ̀ ni àgbọ́yé ni bọtẹ ẹgbàwọ ni nítorí pé ìdáná bisalòlá àṣẹlám sọ lòun ṣe rìwáyà rẹ̀ fún abil ma'na a sì ti mà nínú ilmu mustalah wípé ar-riwayatu bil ma'na ja'iza àbí bẹ́ẹ̀ kọ́ tó yàtọ̀ sí kó wá jẹ́ pé ńgbà tó bá fẹ́ lò wọ́n wá lò ní ntọ́ tako ntọ́ gbà wá sí òǹlọ́lọ́ ní ká tẹ̀lé ní àbánabi sallallahu alaihi wasallam torí láti pé al-ibratu bima rawa la bima ra'a ntọ́ gbà wá làwọn fẹ́ lò kí ẹ ṣe ntọ́ gbọ́ yìí sọyẹ yẹn ni pé ó lè fà gbọ́ yéèdè kó fi ṣàlàyé ọ nísìn wọ́n sọ yìí pé ọmọ kan pariwo wọ́n á ní gbálẹ́nu ìwọ wa ni kí n palẹ́nu mọ́ gbálẹ́nu wọ́n ní kí n palẹ́nu mọ́ sọ̀rọ̀ pé àgbọ́yé ọ̀rọ̀ yẹn ni wọ́n ló fi sọ̀rọ̀ yùn wọ́n ní kí n pa mọ́ àwọn sì ní gbà kí ni wọ́n ń fẹ́ kó ṣẹlẹ̀ kọ́mọ dákẹ́ sòtò bá ní wọ́n ní kí n pa lẹ́nu mọ́ khalas ọ̀rọ̀ tó ń sọ náà lọ sọ sòṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni wọ́n fi ṣe kí ni tó fi narí jẹ sòṣùgbọ́n ìwọ wá sọ pé nígbà tó fẹ́ lò ọwọ́ aṣọ fọmọ pé máa pariwo máa hó dáadáa kò burú máa pariwo dáadáa à aṣọ pé al-ibratu bima rawa la bima ra'a ní táwa nílò ní pé ntọ́ gbà wà ń tọ́ gbà wà ńlá nílò kìí ṣe ní tí wọ́n gbọ́ yìí àbí òye wa àjẹ́ bó ti jẹ́ Thank you. tí ó bá di bàbá ṣèkámọ̀ tí a dà ní. kí ni lẹ́yìn òní ṣe pẹ̀lú ẹ̀kọ́ wa lónìí sáré pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ wọ́n tún lọ. à ń fẹ́ kẹ́ ẹ máa béèrè tó bá jẹ kọ́ sọ̀rọ̀ a padà fi jọ general ẹ̀ now sọ̀rọ̀. wá ìgbésí prayer nísìsiyọ pé àwọn olùwọ́ bá ní different of opinion ló pé bí àdéhùsọ ní àwùjọ yìí tí pé ṣé ọ̀bọ́dù ìpínlẹ̀ mà láti wá sí ìdí ẹgbẹ́ òṣèlú. àbẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àbẹ́ni tọkàn rẹ bá balẹ̀ símọ̀ rẹ̀ jù tó bá wí kó mú gbà tó wọ̀ mọ́ bó ṣe wádìí tàbí òye wa ẹni tọkàn rẹ balẹ̀ símọ̀ rẹ̀ jù pé nísìnyí kí. Eh, àfa kan nílùú yín ní ìsìnkọ́ sọ pé àwa la wádìí ẹ̀ àwa la wádìí àti sọ pé sọ̀hí a sọ pé sọ̀hí yíyùn àti dọ̀ọ́ìfù yín ọ̀dọ́gba lọ́dọ̀ tiwa fa talẹ̀ lómi tó tún wí bẹ́ẹ̀ láyé tó yé eléyẹn nítorí pé àwọn èèyàn níbi tí wọn ò ti ní àgbọ́yé ẹ̀sìn wọn ò mọ ìyàtọ̀ sọ̀hí àti dọ̀ọ́ìfù àti pé ètò kún orí wọn jù kí ni dọ̀ọ́ìfù. lábẹ́ ẹgbẹ́ pẹ́ṣọ̀ wọ́n lè gbé tó bá tẹ̀ bóyá lẹ́yìn mọ́ ìgbà pé apá àkọ́ni tó sọ̀rọ̀ sí ìkọ́ni gbọ́dọ̀ yìí ṣé èèyàn lè ro ráyè rẹ̀ pé bóyá pẹ̀lẹ́ ibi tí kíkọ tó fi ẹ̀sùn ní àlàyé àwọn oníkálukú yẹn kí ẹ̀ máa lọ pé ọkọ̀ mi báyìí lórí apá ìlú pé àlàyé tí eléyìí mú wà. ẹ tọ́ bá mọ̀ tọ́ bá mọ̀ bó ṣe lè mọ̀ tọ́ bá mọ̀ bó ṣe lè mọ̀ àmọ́ gbogbo ní tí èèyàn máa fẹ́ sọ láyé kò sí náà ni ó dọ́gba kò dọ́gba yóò sọ lọ́nà tó fi wà convince náà ni tó fi wà tó fi convince gbogbo ẹni tó bá gbọ́ náà ni ó lè jọ́rọ̀ tí ò kankan àmọ́ yóò mọ bí ó ṣe gbé kalẹ̀ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so tí èèyàn máa mọ bí ó ṣe mọ̀ ọ́ dáa àmọ́ tí èèyàn máa mọ bí ó ṣe mọ̀ láìsẹ̀ tẹ̀kílíìdì náà lèèyàn mọ̀ sí i naam aleykum salaam. ọ̀pọ̀ fẹ́ bẹ̀rẹ̀ pé irú hadith ní sùn gẹ́gẹ́ irú sígá hadith yẹn ó wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith náà irú hadith kan náà wà ní sahih muslim ẹgbẹ́ tó gbà ló sì máa ṣe láti ń kọ̀ fún wa pé ká máa lómi lẹ́nu tó dúró. so irú àwọn hadith wá ní sígá yìí tó dẹ̀ pé fọ́kúmọ̀ ẹ̀ ní pé haram yẹn so àwọn hadith míì tó wà àjáza nǹkan jẹ́ pé. àwọn àtọ ẹlẹ́yìn náà ni ẹlẹ́yìn eléyàn náà ni wọ́n fi ń sọ pé gbogbo orú àwọn ẹ̀kọ́ yìí báyìí fiqh al-hadith ẹbí òye wa fiqh al-hadith ni síbẹ̀ sáàtì mọ̀ntàdì sì tọ́ka sí tẹ̀ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹjọ́ tún dọ́sẹ̀ sí mọ́ àtùmọ̀ntàdì sì míì tó tún takò tọ́tọ́ka sí àwọn amọ̀bàṣẹ̀ dìpọ̀ eléyàn ni wọ́n ń pè ní fiqh al ṣe yé wa níta ń pè ní fiqh al-hadith àmọ́ sábà mú gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà kò dájú pé nǹkan kan máa ṣẹ́kù lórí torí pé ẹnìkan sọ báyìí ẹnìkan tako ẹnìkan sọ ẹnìkan tako kí ló wà mú jáde a ti mọ̀ pé ní ìsìn àdìsí tọ́ka sí pé kíni a gbọ́dọ̀ fi omi tóbìnrin lókù wẹ̀ obìnrin ò gbọ́dọ̀ fi omi tọkùnrin lókù wẹ̀ kó yẹn àjọ máa bú lẹ́ẹ̀kan náà ni so eléyìí làdìsí tọ́ka sí so that kò fi ní pa wa lórí àwọn àtún aráàdìsì mi bẹ́ẹ̀ náà gbogbo àdìsì tẹ bá ní anábì ní máa ṣe kínní kan tún aráàdìsì kan eléyàn gbogbo ẹ̀ máa wọ ilmu fiqhil hadith bó láti lo àwọn àdìsì yẹn bó láti gbọ́ yé àbí òye wa náà. aleykum salaam tu. a bá gbé pé àti àtàn, ṣé méjèèjì la lè fi ṣiṣẹ́ ọmọ ẹ̀yà sahih ní hasan bó tilẹ̀ jẹ́ pé kò lágbára tó sahih ṣùgbọ́n ọmọ ẹ̀yà rẹ̀ ní méjèèjì la fi ṣiṣẹ́. ẹ ṣẹbẹ́ nìkan ló sọ pé hasan ni àwọn èèyàn kan sọ pé da'if tó yé wa yọ wà. يو واقف إذا تعارض الجرح والتعديل أيهما يقدم تاني كما سوقي صحيح تاني كسوقي ضعيف أباني كسوقي حسن أباني كسوقي ضعيف ولا تسواجه يوا أني يعني تقوى جنوة لما سوقي الجرح مقدم على التعديل أنت سوقي ضعيف وروري لاقبا سيواترون من تولي أبوالا إليه يوا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك